admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 wa kulla dalalatin fin nar ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun lọ́ba tó tún ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti sùn ní alẹ́ àná tó dẹ̀ jí wa padà ní àárọ̀ tí òní náà a ti ti ń gbáradì ní òru kejì tòní náà láti pé ká tún mọ múra lẹ̀ láti gba àwẹ tòní àbí Allah ta'ala kójọ kó jẹ́ kó wúlò fún wa ní ayé ń bíbáyìí kó jẹ́ kó wúlò fún wa níjọ́ ìgbéde alkiyama kí a lọ́ọ́ fi ṣe sábàbí fún wa láti wọ aljanna firdaus àlékún ìkẹ́ àtìgẹ̀ kó máa bá síwájú wa olólùfẹ́ wa àfáà àgbà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn aráalé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàábé tí wọ́n dúró ti ànábì tí wọ́n balùgbà tí wọ́n kú sórí ìgbàgbọ́ òdodo tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wá pátá gbogbo àtàjẹ́ mùsùlùmí lágbàáyé tí táyé ò parẹ́ àbí Allah subhanahu wa èyí tá a tún gbọ́ tẹ́lẹ̀ tó ti ń wúlò fún wa dákò èyí tá a tún máa gbọ́ lónìí àtijọ́ mi náà jẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kó wúlò fún èmi tí mò ń sọ kó wúlò fún gbogbo wa náà tí à ń gbọ́ mú kí o gbó wa o pé ṣe dáadáa náà ni a tún jí lóru tòní a ti wà lórí ètò láàárọ̀ yìí náà mú kí o gbó wa pẹ̀lú kíkí Islam assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. eléyìí náà ni apá kejì ọ̀rọ̀ tí mò ń bá lọ nípa àwọn ọ̀tá Islam àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n ń sọ lẹ́nu wọn wípé alukur'an yẹn ni kur'an ìwé Allah tó fi rán ànábì táwa mùsùlùmí ń kà lẹ́nìí tá a fi ń ṣe ẹ̀sìn tá a fi ń lo ìgbésí ayé wa wọ́n ní kì ṣe Allah ló sọ kàlífà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì ló kọ́ fúnra ẹ̀ wọ́n ní ìwé tí ò wúlò ni wọ́n ní ìwé ìtàn lásán lásán ni àwọn ọmọ yìí wọ́n ń sọ lẹ́nu wọ́n wà lórí àwọn social media wọ́n wà ńbẹ̀ tí wọ́n sọ sọkúsọ fi Islam à ń bẹ aláwòtálá o ẹni títí ẹ ti jóná mọ́jọ kọ náà ti wá o. àwa tá a jẹ́ mùsùlùmí eléyìí náà ni abala ẹlẹ́ẹ̀kejì àwa tá a bá ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ àbẹ̀sẹ̀ ń jáàmù ètò yìí ni ó wá bùkátà sí kẹ́ ẹ lọ gbọ́ èyí tí mo ti sọ tẹ́lẹ̀ àti àwọn tí mo ti fi ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn kó lè bàjẹ́ pé a máa tẹ̀síwájú nínú ẹ̀sìn wa nọ́mbà tí mo fẹ́ pè ẹ lè chaàtì ẹ̀ lórí whatsapp tí gbogbo wa nìyẹn náà tàbá ti chaàtì nọ́mbà yẹn lórí whatsapp pé kí wọ́n sẹ́ndì telegram link líǹkì telegram kí wọ́n sẹ́ndì ẹ̀ sí wa tàbá ti sẹ́ndì àwọn líǹkì yẹn sí wa ẹ join ẹ̀ gbogbo àwọn ibi tí lecture wa wà kọ́ wa ta tá à ń ṣe ẹ bá gbogbo pẹ̀lú ìyọ̀dà lọ nọ́mbà náà ni mo fẹ́ pè zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn. nọ́mbà bíi àwa tá a jẹ́ mùsùlùmí léèrè báwo ni Qur'an ṣe jẹ́ kí ni ìgbàgbọ́ wa sí Qur'an gẹ́gẹ́ mo ṣe sọ léyìí tó lọ kò sí mùsùlùmí tó tó bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ìkan nínú ìgbàgbọ́ gbòógì ìkan nínú ìgbàgbọ́ tó ní agbára tí mùsùlùmí ò gbọdọ̀ ṣe iyèméjì ń bẹ̀ òní ká gbà pé alukur'an kalamullah nazala minallah biwasitati jibril alayhi salatu wassalam ila nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam shay'an fa shay'an wa anna jibril sami'ahu minallah ká gbà ìpé tó bí àwa mùsùlùmí ìgbàgbọ́ tó pàtàkì tí àwọn ọmọ léjeléje tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ yìí tí wọ́n fẹ́ẹ́ fi ba ayé mùsùlùmí míì jẹ́ gẹ́gẹ́ bí aláwọ̀ sì sọ nínú Kùránì pé waddu law takfuruna kama kafaru fatakununa sawa aláwọ̀ ní nǹkan tí àwọn ẹni yìí ń fẹ́ àwọn ọ̀tá ìsìn nǹkan tí wọ́n ń fẹ́ ni wípé law takfuruna kama kafaru tẹ́yìn náà bá lè di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe di kèfèrí tí wọ́n ní ìgbàgbọ́ nínú Allah tí wọ́n ní ìgbàgbọ́ nínú ànábì wọn ní ìgbàgbọ́ nínú ọjọ́ àlùkìyàmà gẹ́gẹ́ báwọn náà ṣe rí yẹn àlọ́ ni wọ́n du láwùjọ kẹfìrú náà ká máa káfàrú. èyí táwọn ènìyàn fẹ́ ni wípé kẹ́yìn náà di kẹfìrí kẹ́ ẹ di ọ̀tá lọ́wọ́ kẹ́ ẹ di ọ̀tá ànábì gẹ́gẹ́ bí àwọn náà ṣe di kẹfìrí fàtàkùnú náà sàwà tẹ́yìn méjèèjì ó wà bákan áyà sẹ́lẹ̀ sí pé ìkàtàwọn ẹni àjẹgbọ́dọ̀ tí wọ́n ní nínú pèpè àwọn ọ̀tá ìsìláàmù yìí òun nínú pèpè tí wọ́n ń pèpè ni wípé kò sí ẹ̀sìn kankan wọ́n ní kò sí ẹ̀sìn kankan wọ́n ní Allah subhanahu ta'ala kò la ẹ̀sìn kankan bọ̀ wá lọ́rùn káàkà máa káàkiri náà nínú pèpè tó ń pèpè nìyẹn o kẹ́ ẹ̀ lè bá a ibi tí wọ́n ń pè yín lọ nínú pèpè táwọn ọmọ léńjeléńje ń pèpè òun ni wípé kò sí àlìkèámà kò sí ti ń jẹ́ pé iná kan wà kò sí nínú pèpè tí wọ́n ń pèpè òun ni pé wọ́n ní kò sí kèfèrí kankan ìfẹ́ lọ́lọ́run ní kí gbogbo wa máa lò a gbọ́dọ̀ mú ẹnì kankan gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe kèfèrí ẹ dákun ẹ gbọ́ àbọ̀wò ni ò sí ní sí kèfèrí èyí tẹ́ ń sọ̀rọ̀ yìí gangan ẹ̀yin gangan làpèjúwe kèfèrí ẹni tí òkè lápèjúwe nìsín nínú nǹkan táwọn ọmọ yìí ń sọ wọ́n ń ṣépè fún àlọ́ wọ́n ń ṣépè fún ànábì èpè gangan ni o tán ń téyìn ò gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́ fa tá ń sọ pé àlọ́ ayé ẹ̀ ṣe kínní kan tá ń sọ pé ànẹ́bí wọn ń sọ báyìí ṣé ẹ̀yin ò wá jẹ́ mùsùlùmí báwọn ẹ̀sìn ní òsì kèfèrí ẹ̀yin gẹ́gẹ́ ní àpèjúwe kèfèrí àkọ́kọ́ ṣùgbọ́n èyí tó báyìí mi ni àwa tá a jẹ́ mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí akéré púpọ̀ àbójútó ẹ̀kọ́ ẹ̀sìn akéré púpọ̀ àlájú sínú ìmọ̀ ẹ̀sìn afàsẹ́yìn púpọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn wa afàsẹ́yìn gan ni o tí èsè díẹ̀ tí èsè díẹ̀ nǹkan kan lè mú islam di ṣàlàyé fún wa kò sí kankan tẹ́ ẹ lè ṣe fún islam islam ó máa lọ kùránì ó máa lọ àwọn èèyàn ó máa kírun lọ àwọn èèyàn ẹ mọye mùsùlùmí lágbàáyé tí ń gbàwẹ̀ ramadan báyìí allah akbar kò sírú ẹ̀sìn náà tẹ́ lè rú ẹ̀ ẹ mú ẹ̀sìn náà jáde tí ààwẹ̀ wọn nínú ẹ̀sìn yẹn tó dàbí ti Ramadan tẹ gbogbo ayé gbogbo mùsùlùmí wá tá ayé yé kìí ṣe Nàìjíríà nìkan gbogbo mùsùlùmí ayé nígbà ẹmọ ẹmúrú ẹ̀sìn náà jáde ẹmúrú ẹ̀sìn náà jáde tó jẹ́ pé gbogbo mùsùlùmí ayé ni wọn ń kírun bá a ṣe ń kírun fún Allah tí ò sí ẹnìkan lórí ilẹ̀ ayé tí ń kí wákàtí mẹ́fà ẹ̀ lè rí wákàtí márùn-ún náà ni áàkì zuru rákà mẹ́rin áàkì asuri rákà mẹ́rin ákì magrib rákà mẹ́ta ìṣáì subui ṣubúì rákà méjì gbogbo orí ilẹ̀ ayé bá a ṣe ń kí nìyẹn àbẹ́ ti rí bí wọ́n ti ń kí wákàtí méje rí ẹ ti rí bí wọ́n ti ń kí wákàtí mẹ́fà rí eléyìí náà wà nínú tí ń dùn wá gbà ah, ẹ̀sìn sì lè rí báyìí sèyìn ló fà á tó fi jẹ́ pé Qur'an tán bá bí àwa tá a jẹ́ mùsùlùmí léèrè a sọ pé al-Qur'an nazala min Allah àti ọ̀dọ̀ Allah gangan N'ime èrè ẹwà ń sìn lo o ti sọ̀kalẹ̀ tó ń yé wa báyìí o bí wàá ti tí Jibril ó sọ̀kalẹ̀ tru malako Jibril tá à ń pè ní malaika Jibril látọ̀dọ̀ Allah ló ti gbà wá ìlànà nàbí yìí sallallahu alaihi wasallam ó mú wá látọ̀dọ̀ Allah ó fún tani ó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà mi ò di di súra gbàmí òdìdí aya gbàmí aya mẹ́ta gbàmí aya kan gbàmí aya méjì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ṣe ń sọ̀kalẹ̀ yẹn ní ìbámu sí òfin tí alọ́ba fẹ́ ṣe ní ìbámu sí ìbéèrè táwọn yẹn bá bi ànábì ní ìbámu sí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tí alọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí jìbìrìlù ń mu wá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ Allah pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ rẹ̀ ni o jìbìrìlù tó wá ń mu wá yìí kì í ṣe kóun náà lọ́ọ́ mú bìkan o sami'ahu minallah òun náà ń gbọ́ látọ̀dọ̀ Allah ni Allah ń sọ fún òun náà sì wà ń sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá bí àwa mùsùlùmí léèrè pé báwo ni Quran ṣe jẹ́ nǹkan tá a sọ ni hundred percent percentage gẹ́gẹ́ ò gbọ́dọ̀ yín gín níbi ìgbàgbọ́ yẹn tó bá ilé yín gín téèyàn sì méjì pé ẹ wo Quran náà àkúmọ̀ bọ́dọ̀ Ọlọ́run ló ti wá bí ìsọdọ̀ Ọlọ́run járe téèyàn bá fi lè sọ báwọn èèyàn ò ní jẹ́ mùsùlùmí mo sọ fún wa pé ìgbàgbọ́ gbòógì tó lágbára nú ẹ̀sìn wa ló jẹ́ kí lè rí wa lórí eléyìí kí lè rí wa ẹ lọ ka súrọ́tù Tọ́ha súrọ́tù Tọ́ha ayé ẹlẹ́ẹ̀kẹrin ayé àdàmà fọ ẹ mọ́tàlá ọ̀sán ni aláwo ní tanzilan mimman khalaqal arda was samawati al-ula aláwo ní kùránì tanzilan ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ni mimman khalaqal arda. ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá ilẹ̀ ilẹ̀ méjèèje wàsàmàwáàtì lùlà ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá sánmà méjèèje ọ̀dọ̀ ẹni yẹn ti sọ̀kalẹ̀ ẹ sọ́tò tọ́ ha pé ta ni ẹni tó dá sánmà ta tí kòránì sọ̀kalẹ̀ lọ́dọ̀ kí àwọn ọmọ ìkan mu mo fẹ́ mẹ́ ẹni gbé nínú àwọn ẹ̀dá tẹ̀ ń sìn tẹ̀ ń foríbalẹ̀ fúnnu ọ̀sẹ̀ bọyín ta ni ẹni yẹn tó ní ìròyìn yẹn lára tẹ́kùn ló dá ilẹ̀ méjèèje òun ló dá sánmà méjèèje bó ṣe ga tó yẹn tí Allah sọ pé ẹni yẹn ló sọ Quran kalẹ̀ fánàbí ta lé ẹni tó ní ìròyìn yẹn kò sí ẹni náà tó ju Allah lọ kò sí ẹni náà lórí ilẹ̀ yìí kò sí ẹni náà nínú sánmà tó sáyà gbangba tó lè sọ pé òun lòún dálé òun lòún dá sánmà ẹni tó dá sánmà tó dá ilẹ̀ òun ló sọ Quran kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èyàn gbọ́dọ̀ sẹ́nu yàmàyàmà síbẹ̀ o àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀mú yẹ̀ dání. kílẹ̀ rí wípé ó sọ̀kalẹ̀ through Jibril malaku Jibril tẹ́yìn pé ní malaika Jibril tẹ̀kú mo sọ pé Allah subhanahu wa ta'ala ó sọ̀kalẹ̀ fún Jibril Jibril gbọ́ láti ọ̀dọ̀ Allah ó wá sọ fún tani ó wá sọ fún anabi wa Muhammad díẹ̀díẹ̀ níbàámu sí ìbéèrè àwọn èèyàn níbàámu sí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí Allah fẹ́ fèsì lé lórí níbàámu sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí Allah fẹ́ sọ̀rọ̀ fún níbàámu sí àwọn òfin tí Allah fẹ́ sọ̀kalẹ̀ fánibí níbàámu sí àwọn kankan táwọn èèyàn ṣe tí Allah fẹ́ kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn lórí ẹ̀ yóò sọ̀kalẹ̀ fánibí túrù tani túrù jìbìrì àti rí ẹ̀rí kí àtọ̀dọ̀ Allah ti wá kílẹ̀ rí pé túrù jìbìrì ni mo wá fánibí ẹjẹ́ àlọ́ka sọ́ọ̀tù nahal sọ́ọ̀tù anahal ẹlọ́ka àyà wà ní òtù alo kul ìrẹ́ ànábì sọ fún wa nazalahu ruhul qudus min rabbika tẹ́tí nílẹ̀ ìwọ ànábì lọ sọ fún gbogbo ayé pátá pé nazalahu ruhul qudus min rabbika jibirilu òun ló sọ kalẹ̀ o fún wa ànábì láti bo min rabbika látọ̀dọ̀ olúwa rẹ̀ tẹ́tí báyìí òun ló sọ̀kalẹ̀ odi méjì kílẹ̀ rí wa wípé jìbìrìlù wa sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀pẹ́ tí mo sọ pé tí wọ́n bá bí wa nípa kíní gbàgbọ́ wa sí koran a sọ yìí pé Allahu ló sọ̀kalẹ̀ fún ta ni fún jìbìrìlù jìbìrìlù gbọ́ ni látọ̀dọ̀ ànábì kì kó lọ mú níbì kan direct Allahu sọ fún jìbìrìlù náà gbọ́ òun náà wá sọ̀kalẹ̀ fún ta òun náà wá sọ fún ànábì tọ̀yì àti mẹ́rin kó sọ̀kà látọ̀dọ̀ Allah àti mú ẹ̀rí pé Jibril òun ló gbọ́ lẹ́nu Allah tó wá sọ fún ànábì kí wàá lẹ́rí pé ànábì gẹ́gẹ́ ló sọ fún ló ń sọ Kùránì yẹn kalẹ̀ fún kílẹ̀ rí tiẹ̀ ẹ já lọ ka Suratu Shu'ara Suratu àyà one ninety three ala qalbika litakuna minal munzirin. alóni nazala bihi ruhul amin jibril òun ló sọ kalẹ̀ ló sọ quran kalẹ̀ ta ló sọ kalẹ̀ fún ala qalbika ó sọ kalẹ̀ sínú gbáyàwó ànábì litakuna minal munzirin kí ló dé tó fi sọ kalẹ̀ fún ọ kó lè bá a jẹ́ pé òun quran yẹn òun ló mọ̀ fi ṣe ìkìlọ̀ ló mọ̀ fi ṣe wáàsí fáwọn èèyàn. sọ́tù ṣùwárọ̀ aya one ninety three aya one ninety four ni mo kà yẹn eléyìí náà jẹ́rìí fún wa pé ànábì ni Jibril òun ló sọ Quran kalẹ̀ fún kìí ṣe anybody anybody tó bá tún claim láyé lónìí ipe òun náà sọ Quran kalẹ̀ fún yóò di kèfèrí ni ẹ̀ ń bá gbàgbọ́ náà ó jọ bá lọ ni ó di mẹ́rin kílẹ̀ rí wa èdè wo ni Allah fi sọ Quran kalẹ̀ èdè lárúbáwá èdè lárúbáwá kò sí èdè mi tí Allah fi sọ Quran kalẹ̀ èdè lárúbáwá torí pé àwọn ọmọ yìí ó wà nínú ọ̀rọ̀ táwọn náà ń sọ nípa pé ẹ ẹ ó sì jẹ́ pé èdè lárúbáwá náà fi koran sọ náà fi koran sọ kalẹ̀ ẹ kí ló tí wọ́n lo èdè míì ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn baba ńlá wọn náà ti sọ lásìkò ànábì àwọn náà ti sọrú ẹ̀rí tí a lọ òtí mo sọ pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ nípa koran nípa ànábì nípa islam koran ti fún yín lésì hadith ànábì ti fún yín lésì kalẹ̀ torí pé kì í sẹ́yìn lẹ́sẹ̀ sọ àwọn ọ̀gá yín àwọn baba ńlá yín náà ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan kan tẹ́ fẹ́ sọ nípa Quran kò sí nǹkan kan tẹ́ fẹ́ sọ nípa e, e, e, Islam kò sí ìrújú tẹ́ fẹ́ mú wá nípa ànábì tẹ́ fẹ́ mú wá tí Quran ò ti fèsì tí hadith ànábì ò ti fèsì. tọ́ba bí wá léèrè àwa mùsùlùmí léèrè pé èdè ó ní Allah fi sọ Quran kalẹ̀ fánàbì èdè lárúbáwá ni kò sí èdè ni kílẹ̀ rí ẹ̀ sọ́tù ṣọ́ àárọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ one ninety five rẹ̀ one hundred and ninety five ẹ̀ lọ́ka aláwo ni òun sọ koran kalẹ̀ bilisani arabiyin mubin bilisani arabiyin mubin aláwo ni òun sọ koran kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó clear pin èdè lárúbáwá tó yẹ pé oh allah akbar èdè yẹn clear pin òun lòun fi sọ koran kalẹ̀ èdè lárúbáwá ṣàtìrí gbàgbọ́ àwa mùsùlùmí báyẹn bí akin tún gbé o tọ́ba bí wá léèrè bóun Quran ṣe jẹ́ ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Allah true ta ni true jibiril jibiril ibùn jibiril ti gbọ́ ó gbọ́ direct látọ̀dọ̀ Allah ni ta ló sọ̀kalẹ̀ fún ó sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ẹ̀ náà ni mo ti mú wa èdè wo ló fi sọ̀kalẹ̀ èdè Lárúbáwá ẹ̀rí ẹ̀ náà mo ti mú wa ṣẹ̀rí Quran ṣẹ̀rí Quran nùzúlù ẹ̀ méjì ni sísọ̀kalẹ̀ rẹ̀ ìgbà méjì ló sọ̀kalẹ̀ fún ànábì màá dẹ̀ mẹ́rin ẹ̀ wá fún yín ìgbà àkọ́kọ́ ó sọ̀kalẹ̀ ní odidi kùránì gẹ́gẹ́ fúnra ẹ̀ bó ṣe tó yẹn ó sọ̀kalẹ̀ fànábì lódidi lódidi complete bóòlù ló ṣe sọ̀kalẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ kùránì kalẹ̀ láti lawhul mahfuz lọ́dọ̀ ara rẹ̀ lọ́hùn ó sọ̀kalẹ̀ sí ilé kan tó ń pè ní baitul izza baitu al izza sẹ́yìn pé Baitul Izza yẹn sánmà tó kángun sáyé òun ni ilé yẹn wà sánmà méje la ní èyí tá à ń wò lókè yìí tá à ń wò tó òfurufú yéé e sí sánmà o òfurufú lásán lélẹ́yìí o òfurufú lásán lélẹ́yìí sánmà gangan méje ni méje gangan ni àníbi ní láàrin sánmà kan sí kejì ní tó bá yára jù nínú àwọn nǹkan àrìnsẹ̀ tó bá yára jù kó tó gbéra láti sánmà àkọ́kọ́ kó tó dé sánmà ẹlẹ́ẹ̀kejì yóò lò tó five hundred years ní bó ṣe ní distance ẹ̀ bó ṣe jìnnà tó the same thing náà sánmà kejì sí kẹta ìkẹta sí kẹrin títí tó fi dérì keje sánmà tó wá next tó súnmọ́ ilé ayé gangan tó yẹ kó òun ló kángun sáyé ibẹ̀ ni Baitul Izza yẹn wà Baitul tí mo pè jọ̀mọ́ Baitul Izza ibẹ̀ ló wà ilé kan ni ilé alágbára ni nínú Ramadan ní ní òru láìlátùl kọ́dírì sẹ́yìn pé láìlátùl kọ́dírì ibo ló wà inú oṣù ramadan ló wà òru yẹn gángan ni Allah sọ koran kalẹ̀ sí Baitul Izza yẹn lódìdí lódìdí lẹ́fì máa gbọ́ lẹ́nu àwọn afáà pé ọlọ́run sọ koran kalẹ̀ ní láìlátùl kọ́dírì ìsọ̀kalẹ̀ sí láìlátùl kọ́dírì ní òru láìlátùl kọ́dírì yẹn ìsọ̀kalẹ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ òun ni èyí tó sọ̀kalẹ̀ sí báyìtù kí ló mọ̀ pé Baitul Izza ní ilé tó wà ní sánmà le tó kángun sí ilé ayé awara ará ayé náà a ní kaaba a ní kaaba tó wà ní ayé bíbá tí a máa ń lọ ta máa ń tawaf pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ wa ń bọ̀ wá sọ̀rọ̀ lórí yẹn náà wọ́n sọ ipe ẹ̀bọ̀là ló ṣe ń bẹ̀ ni koran náà láfi máa yanjú gbogbo koran láfi máa yanjú gbogbo ẹ̀ ń àti ríṣẹ́ báyẹn o ìsọ̀kalẹ̀ àkọ́kọ́ nìyẹn tọ́ba bí ẹ̀yin mùsùlùmí léèrè ìgbà mélòó ni Quran sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ ní ọ̀nà méjì àbí ká sọ pé ọ̀nà mélòó ló gbà sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lódìdí sí Baitul Izza nínú oṣù Ramadan ní òru Lailatul Qadr kílẹ̀ rí ẹ̀ gbogbo àná la máa iná anzalna fi Lailatul Qadr àbí alọ́ ni iná anzalnahu fi Lailatul Qadr a sọ Quran kalẹ̀ ní òru àbíyè tá à ń pè ní Laylatul Qadri nínú àyà mi Allah sọ pé inna anzalnahu fi laylatin mubaraka aṣọ Quran kalẹ̀ ní òru àbíyì Laylatul mubaraka Laylatul Qadri òru Laylatul Qadri náà níjẹ̀bẹ̀ ó wà nínú Ramadan gbàrà Allah sọ̀kalẹ̀ sódìdí lódìdí nìyẹn ó wá kù ìsọ̀kalẹ̀ kejì ó ní ìsọ̀kalẹ̀ munajjama mufarraqa ìsọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbàámu sí àwọn hawadis àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ìyẹn ni Jibril wa ń mú wá láti Baitul Izza tó lọ tí Allah ń sọ fún bẹ́ẹ̀ tí wọ́n ń sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn kan ló wá bá anabi tí wọ́n bí anabi ní béèrè ni o Allah sọ Kùránì fún anabi láti fún wọn lésì ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ni o tí Allah fẹ́ dá sí tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ìdájọ́ kan Allah fẹ́ mú wá ni o ó fẹ́ yí ìdájọ́ kan padà ni o yóò sọ̀kalẹ̀ fáànù bí ìgbà mi ò lè jẹ́ odidi súrà ó lè jẹ́ àyà kan ó lè jẹ́ àyà mẹ́ta ó lè jẹ́ mẹ́rin ó lè jẹ́ márùn-ún níbàámu bá ti wo Allah subhanahu wa ta'ala ó ní ọ̀nà tó gbà sọ̀kalẹ̀ kejì kí ni mo pé ó ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ níbàámu sí àwọn ìṣẹ̀lẹ̀ àti èròǹgbà lọ́wọ́ bó bá ti fẹ́ kó sọ̀kalẹ̀ tó fi wá di odidi kùránì tí wọ́n kójọ tá à ń lò lónìí kílẹ̀ rí òun ti tẹ̀ ẹ já lọ sínú suratul Isra suratul Isra ẹ lọ ka àyà one oh six àlọ́ òní wa Qur'anan ẹ rí kúránì faraqnahu litaqra'ahu 'ala an-nasi 'ala mukth wa nazzalnahu tanzila àlọ́ òní kúránì faraqnahu litaqra'ahu 'ala an-nasi 'ala mukth àlọ́ ni a sọ kalẹ̀ fún wa ànábì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ là ń sọ kalẹ̀ fún wa ànábì wa nazzalnahu tanzila a sì sọ kalẹ̀ fún wa ànábì ní kíni ní díẹ̀ díẹ̀ sòdáàtì sọ ẹ̀ nígbà míì ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ ó lè já àwọn kèfèrí lásìkò ànábì náà wá sọ́dọ̀ ànábì pé wa ànábì ròyìn olúwa rẹ tó ń pè wá sí fún wa ta ni olúwa tó ní ká máa sìn gan tó ní ká máa sìn gbogbo àwọn òòṣà mọ́ àwọn nǹkan tí ò lè sọ̀rọ̀ àwọn nǹkan tí ò rína àwọn nǹkan tí ò lè kúrò níbi tán wà téwu bá dé tó ní ká má sìn wọ́n mọ́ ipe olúwa ẹlẹ́dàá wa ni ká má sìn ẹni tó dá wa ni ròyìn olúwa yẹn fún wa fẹ́ mọ̀ irú yẹn ní ìsìn báyìí òun ló fọ kúrẹ́ aláwọ̀ tó sọ̀kalẹ̀ fánàbí àlọ́ wa sọ àyà kalẹ̀ níjọ́ náà pé kúlì huwa Allahu ahad sọ fún wọn pé olúwa tó ń pè wọ́n sí yẹn òun náà ni ẹnìkan ṣoṣo tá a gbọ́dọ̀ máa sìn Allahu samad lam yalid walam yulad ẹni tá à ń sọ yìí kò bímọ o walam yulad wọn à bí o walam yakun lahu kufuwan ahad kò sì sí ẹnìkan lórí ilẹ̀ ayé nínú sánmà tí ó fi ìròyìn jọ kò sí ẹnìkan tó jọ irú eléyìí nísìnyí báyìí ẹnì kò sọ̀kalẹ̀ níbàámu sí ìbéèrè táwọn kèfèrí wa béèrè lọ́dọ̀ ànábì wa Muhammad ni sallallahu alaihi so irú ẹ irú ẹ ó pọ̀ gan báyẹn tí máa ń sọ̀kalẹ̀ fáànù bíi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ si à ń ba díẹ̀ díẹ̀ báyẹn àlọ́ òjẹ́ kó yé wa bí ìdùnnú ìlà ìtàn ara ìpele ni wípé àwọn ọmọ yìí àti baba ńlá wọn tó ti síwájú wọ́n ní tó bá jẹ́ wípé Quran tó bá jẹ́ pé gbogbo ayé ló gbọ́dọ̀ ṣe Islam gbogbo ayé ló gbọ́dọ̀ ṣe Islam wọ́n ní èé ṣe tó wá jẹ́ pé ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbá ń gbà náà ṣé àwa jẹ́ lárúbáwá ni ebi Yorùbá ni wá àwọn haúsá ibà haúsá ni wọ́n àwọn yíbò ìbò ní ìbò ni wọ́n àwọn germany ebi wọ́n ní èdè tán sọ àwọn amẹ́ríkà ìbọn ní èdè tán sọ àwọn kìnnì kan wọ́n lédè tán sọ àwọn kútọ́n lédè tán sọ tó bá jẹ́ pé èdè lárúbáwá náà fi sọ kùránì kalẹ̀ èwo ló wá kan àwa yorùbá èwo ló kan yíbò èwo ló kan haúsá ńgbà náà nígbà táwọn èyí tí èdè tiwọn yìí ṣe kí ni o tí èsè lárúbáwá àwọn ọmọ yìí sọ̀rọ̀ yìí kì í sáwọn náà dálẹ̀ àwọn baba ńlá wọn náà ti sọ ìsì àkọ́kọ́ á ọjọ́ ti ń lọ bó láwàá ṣe ìsì àkọ́kọ́ ni wípé nínú nǹkan tó yé wa ni wípé tí kùránì bá fẹ́ sọ̀kalẹ̀ àbí ẹni kìtàbùn sàmàwì ẹni tírà tó bá wá láti sánmà èmi ni tàwórítà ni o èmi ni injili ni o èmi ni zaburo ni o gbogbo àwọn ìwé yẹn tí Allah fi rán ànábì Musa èyí tó fi rán ànábì Isa èyí tó fi rán ànábì Ibrahim èyí tó fi rán ànábì Dawud ẹ sáà máa ń gbọ́ àwọn ìwé yẹn ní tó kọ́kọ́ yé wa fún ẹni tí nǹkan kan ò bá tí ì ṣe làákàyè ni pé èdè kan náà lálẹ́ òfin sọ̀kalẹ̀ òun náà ni èdè àwọn ẹni tí ànábì yẹn tó jáde lára wọn èdè tó ń gbọ́ fúnra rẹ̀ kò sáà lè fi gbogbo èdè sọ Kùránì kalẹ̀ ńsìn kó fi Yorùbá sọ̀kalẹ̀ at the same time kí ibo náà tún máa fi sọ̀kalẹ̀ at the same time káwúsá kó fi èdè haúsá at the same time èdè amẹ́ríkà kó fi sọ̀kalẹ̀ èdè germany kó fi sọ̀kalẹ̀ kò lè possible èdè kan náà ni ó jẹ́ àbí gbogbo á agree lórí yẹn àbí ẹni tó fẹ́ ẹni tó fẹ́ alọ́ọ̀ tó fẹ́ sọ wí kalẹ̀ tó fẹ́ sọ kíní kalẹ̀ àtà àwọn ọ́tọ̀sì gan tán kọ ìwé láyé ń bíbà ẹ̀ tán kọ̀wé ẹni tí ó kọ̀wé kíní kan literature ẹni tó kọ̀wé ìtàn kan ẹni tó kọ ìtàn kíní kan ebédè kan náà ni ó fi kọ́ àbí ó lè ṣe ìhátọ̀ kó wá fi gbogbo ìdílé ayé kọ́ yóò fi èdè kan kọ́ èdè yẹn náà ni àwọn tó bá mọ̀ nípa èdè yẹn àbáwọn tán bá kọ́ òun náà làwọn náà ó fi máa kà ní tó kọ́ yé wa ni pé Allah subhanahu wa ta'ala kò lè fi gbogbo èdè tó wà lórí ilẹ̀ ayé kọ Kùránì àtàlọ́dọ̀ àwa yorùbá yìí gan a tún ní àwọn dáyẹ́lẹ́tì míì tó tún yàtọ̀ gan síra wọn pẹ́pẹ́ tí yorùbá mi bá tún sọ̀rọ̀ gan á dì láfi lè gbọ́ yorùbá náà jọ ni wá o bọ̀ tó bá ń lo àwọn dáyẹ́lẹ́tì ẹ̀ ló tún mọ̀ sòrò fún wa àtúnígbọ̀ míì bẹ́ẹ̀ sí aláwọ̀ tó fi yùn náà sọ Kùránì kalẹ̀ lọ́tọ̀ rárá èdè kan náà ni ó fi sọ kalẹ̀ tọ́yì tó bá jẹ́ báyẹn tó bá jẹ́ èdè yẹn ló fi sọ kalẹ̀ àjẹ́ pé ńgbà náà ẹni tí aláwọ̀ fẹ́ ránṣẹ́ yẹn tó jẹ́ ànábì yẹn èdè rẹ̀ tó gbọ́ àti àwọn èèyàn tó wà ń bẹ̀ náà aláwọ̀ fi sọ kalẹ̀ kí ló fà á tí ó fi rí bẹ́ẹ̀ kó lè bá àjẹ́ pé ànábì yẹn yóò lè gbọ́ èdè tí alọ́ba fi sọ kalẹ̀ fún ìdí nìyẹn tó fi jẹ́ pé èdè lárúbáwá ni allah subhanahu wa ta'ala ló fi sọ quran kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé larubawa náà ni nígbà tí àlọ́ wa jẹ́ larubawa ṣé yorùbá làlọ́ wa fi sọ èdè kalẹ̀ fún anabi tó gbọ́ yorùbá ni rárá tó bá jẹ́ pé èdè míì náà ni allah fi sọ quran kalẹ̀ ni àwọn èèyàn náà sì máa máa hágíù lórí ẹ̀ náà allah ni walaw ja'alnahu qur'anan a'jamiyyan laqalu lawla fussilat ayatuhu a'jamiyyun wa arabiyyun kul huwa lilladhina amanu hudan wa shifa walladhina la yu'minun fi adhanihim waqur wa hum alayhim ama so kò sí kẹ èdè lámà sọka ẹ kí wàá ló kàn wá ń bẹ àwọn kàn wá o nítorí pé kí ni iṣẹ́ tí Allah gbé fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ alami ni iṣẹ́ gbogbo ayé ni kìí ṣe èèyàn nìkan o àtàlùjọ̀nù náà ó ránṣẹ́ sí gbogbo wọn kọ́ wa ta ni insha ta'ala ọjọ́ ti lọ ibi tí mo dé dúró yìí náà ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú yọ̀ǹda Allah ta'ala subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí akẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìpìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbídùn quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́ṣálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ńlẹ̀ lọ́gbẹ̀kọ́ mẹ́.